alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba wa allah alladhi ja'ala al-mawaddata war-rahmata bayna az-zawjayn ọba tó fi ìfẹ́ àti àánú sáàrin àwọn ọkọ àti ìyàwó táwọn méjèèjì tí wọ́n fi wá di ẹni tí wọ́n jẹ́ ọkọ láyà ọlọ́run ọba allah tó ṣe báyìí ọlọ́run ọba yẹn yóò dá ká dúpẹ́ fún torí tí ọba sì fẹ́ tí ó ṣàánú kò ní sẹ́nìkan tí ó fẹ́ra wọn lérí ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run kó bá ànábì wa Muhammad wa ala alihi wa sahabi kó sì bá gbogbo àwọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ lápapọ̀ ẹ̀rọ màá yá mi nínú ẹ̀sìn wa ní tá a fẹ́ gbéyàwó nírọ̀lẹ́ òun náà ni at-talaqu asbabuhu wa adraruhu ìkọ̀ra ẹni sílẹ̀ láàrin ọkọ àtìyàwó tí wọ́n pè ní tọ́lák àwọn nǹkan wo ní máa ń fa tí ọkọ àtìyàwó fi máa ń lọ lọ́tọ̀ọ̀tọ̀ tá lọ lè sọ̀rọ̀ àwọn bẹ̀ wọ́n àdàrà a tún ṣàlàyé àwọn ìnira tí ń bẹ àti àdánwò tó wà ń bi kọ́kọ́ àti ìyàwó fẹ́ra wọn lẹ̀ ẹ̀yọ́ miami àtọ̀láàkù gbogbo àná la máa gbọ́ wípé ọ̀tọ̀láàkù ẹ̀ ó ti béèrè tọ̀láàkù lọ́wọ́ ẹ̀ àtọ̀láàkù tí wọ́n ń pè bẹ́ẹ̀ nù sẹ̀rẹ́ ẹ̀sìn ọlọ́run fìràkù azawji òun náà ni kí ọkọ àti ìyàwó kí wọ́n fẹ́ra wọn lẹ̀ wá ìnáhà òlà aláàkọ̀tì zawjiya kọ́mọ̀ sí ìjẹ́ ọkọ àbí ìyàwó láàrin àwọn méjèèjì má káwọn méjèèjì kí wọ́n yà ara wọn sílẹ̀ kí wọ́n fẹ́ra wọn sílẹ̀ alhikimatu mimma shar'iyyatihi ní tó jọlọ́wọ́n bá aláwọ̀ gbé kalẹ̀ tó fi ṣe lẹ́tọ̀ òun náà ni idha fasadatil halu wa ta'azzaratil mu'asharatu allati tu'addi ila ad-darari wal halaki wal maut nígbà tí ìgbé papọ̀ bá rọrùn mọ́ táwọn méjèèjì tí wọ́n láàánú ara wọn mọ́ tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn mọ́ tí wọ́n wá ń gbégbèsè ayé nira tọ́pọ̀lọpọ̀ wọn tí wọ́n wá ń sàárẹ̀ tádà wọn bá wọn tẹ́nu wọn balẹ̀ tí wọ́n rí pé bí nǹkan ṣe ń lọ yìí à ó lè padà wá jásíkú nígbà náà lẹ̀sìn wa sọ pé kálukọ́ lọ lọ́tọ̀ọ̀tọ̀ àmọ́ nípìnlẹ̀ al-islam yad'u az-zawjayn ila as-sulah baynahuma 'inda khawf min an-nushuz alladhi yu'addi ila at-talaq al-islam ẹ̀rẹ́sìn ọlọ́run yad'u az-zawjayn ila ń pè ọkọ àtìyàwó lọ síbi bí ká máa ṣàtúnṣe bẹ́yìnáhùnmá láàrin ara wọn àtúnṣe ni kí wọ́n ṣe kí wọ́n má kọ̀ra wọn sílẹ̀ nítorí pé lè ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń kọ́kọ́ lẹ̀ àtọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń pọ̀yàwó lẹ̀ ọ̀padà wàá hàn sí wa yí pé ọ̀pọ̀lọpọ̀ wọn àìlágbọ̀ọ́yé ẹ̀sìn àìbẹ̀rù ọlọ́run òun ló fà á tọ́pọ̀lọpọ̀ wọn fi ń kọra wọn lẹ̀ ètí wọ́n ń kọra wọn lẹ̀ lélẹ́rí kò tí ì tó ń chẹ́sìn gbà wá láàyè lérí ẹ̀ àtòrí ẹ̀ kọra wa lẹ̀ ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin aláwọn ti filẹ̀ òun ti dọ̀málẹ̀ fún àárọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin wọn kó jáde ńlé yóò fi ìyàwó àtọmọ ńlẹ̀ yóò kó jáde bọ́kùnrin sí máa ń kó jáde lóbìnrin ń kó jáde ń sìn kò wá ní daka máa wà àwùjọ báyìí kódà níbi tí kinní náà ń bá yẹn lẹ́rù dé àwọn tá a rò pé ẹ̀sìn yé tá a rò pé wọ́n gbẹ̀sìn yé tọ́láàkù lọ́dọ̀ tiwọn náà ó ti lágbára báyìí ẹ máa gbọ́ wọn ní sísítà ò fẹ́ búrọ́dà wọn ní búrọ́dà ò sísítà mà àdáwò ńlá ni ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ní ká fẹ́yàwó ọlọ́run ní ká lọ́kọ nítorí ká lè máa gbégbé iṣẹ́ ayé rọrùn ọlọ́run bá aláàwájú oyé wa náà Kùránì pé àtọkọ àtìyàwó èèyàn làwọn méjèèjì wọ́n máa ṣàṣìṣe wọ́n máa ṣe mistake àwọn àdámọ̀ kan bẹ lára wọn tó jẹ́ pé ẹnì kejì ò ní lè gbà á mọ́ra ọlọ́run bá aláàwá ń pè wá àbí lára ìyàwó wa ká ṣe sùúrù ọlọ́run bá ń sọ nínú al-Qur'an al-Karim ó ní wa in imra'atun khafat min ba'liha nuzuza ọlọ́run bá ní bí ìyàwó tó bá ti mọ̀ ipe baálé òun min ba'liha tó bá rí pé ọkọ òun eh, ó ti ń bínú sóhun aw i'rada ó rí ipò ti kẹ̀yìn sóhun kò dá sóhun mọ́ ní ti ń bínú fala junaha alayhima ọlọ́run bá ní kò burú fáwọn méjèèjì o àṣẹ ilẹ̀tọ̀ fáwọn méjèèjì an yusliha bainahuma sulha kí wọ́n ṣàtúnṣe láàrin ara wọn ká má pẹ́ nìkan kan sí bainahuma láàrin ọkọ àtìyàwó kan pera wọn lóru kan pera wọn lẹ́yìn àṣùbà kan bára wọn sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kan ṣàtúnṣe bainahuma sulha ọlọ́wọ́n bá ní kan ṣàtúnṣe láàrin ara wọn ká má já wọn èèyàn gbọ́ sí ọkọ àtìyàwó nìkan ní kan ṣàtúnṣe láàrin ara wọn ìtòsí tí ń dùn mí nì ìtìwọ́n náà sì ti ń dùn mí náà nì kí wọ́n sì parí ẹ̀ ọlọ́run bá ní wà sórí òkèèlè ọlọ́run ní kí wọ́n wá ṣàtúnṣe yẹn ibẹ̀ lórí wà fún wọn sọmọ pé wọ́n ní ọ̀ṣàtúnṣe ìwọ ló ṣàtúnṣe máa ń pẹ́ ọ̀ṣàfẹ́ mọ́nà ni ọwọ́ ló ń tẹ̀lé kura oníwọ̀gbọ́ ló ń gbọ́ oníwọ̀n tẹ̀lé súnà ọlọ́run sì ní wà sórí òkèèlè ọlọ́run bá ní kẹ́ ẹ̀ ṣàtúnṣe láàrin ara yín ibẹ̀ lórí wà fún yín ìtumọ̀ ẹni pé orí òsínbi kẹ́ ẹ̀ kọ́ra yín lẹ̀ Suratu Nisa Quran 4 ayah 128 lọ́lọ́run ti ń bá mi sọ̀rọ̀ ti ń bá wọn náà sọ̀rọ̀ ọlọ́wọ́n bá ń bá wa sọ̀rọ̀ ń bẹ̀ yẹ pé àwa àtìyàwó wa tàbá láwọ̀ àbá ní misunderstanding láàrin ara wa ká máa pèrà wa ká sì parí ẹ̀ ọlọ́run ká parí ẹ̀yìn ibẹ̀ lórí wa ọlọ́run bá tún sọ̀rọ̀ nínú àyà mi ọlọ́run wallati takhafuna nuzuzahun ọlọ́run bá ní gbogbo àwọn obìnrin tí ẹ bá ti mọ̀ pé wọ́n gbọ́rọ̀ mọ́ wọ́n ti di gàrú mọ́ yín lọ́wọ́ wọ́n tẹ̀láṣẹ yín mọ́ fa'idhuhunna ọlọ́run bá ní ẹ pè wọ́n jòkúlẹ̀ kẹ́ ẹ ṣe wáàsí fún wọn ọlọ́run ò ní ẹ̀kọ́ wọn lẹ̀ ọlọ́run ní fáyín lóhùn náà ọlọ́run báwọn ìyàwó yẹn ò bá gbọ́rọ̀ mọ́ ọlọ́run ní fáyín lóhùn náà wáàsí ni ẹ ṣe fún wọn ọlọ́run ò fẹ́ ẹ̀kọ́ wọn sílẹ̀ ọwọ́ nǹkan kùránì ò lo kùránì àdáwọ̀ bẹni tí máa ka kùránì tí ò lo kùránì ọwọ́ akéwù ọ̀làfà onílẹ̀ máàmù òsì níwọ̀ ọ̀ọ́tẹ̀lẹ̀ ìyàwó rẹ̀ wá sí nǹkan kékeré fún ọwá ni wọ́n kọ́ lẹ́yìn ọgbọ́n tá lásán ni aláàní gbogbo ìgbà tí wọ́n bá ṣàì gbọ́rọ̀ ṣebí kò gbọ́rọ̀ kò gbọ́rọ̀ náà ló ń pariwo ìyẹn ọlọ́run bá ní tí ọba gbọ́rọ̀ fáyìn ló hàn náà ọlọ́run ẹ pè é jòkólẹ̀ ẹ bọ́pọ̀ ọlọ́run sọ̀rọ̀ pẹ̀lú wáàsì sọ́rọ́tù ànìsá àkùrán fọ́ àyà tàbí fọ́ ọlọ́run ti ní wáàsì lọ́ràn obìnrin nítorí pé tẹ́ bá ti bọ́kàn rẹ̀ sọ̀rọ̀ kó bẹ̀rù ọlọ́run yóò yí padà ẹ̀ka àyàfọ́ ẹ̀ka díẹ̀ sí fún ni wọ́n fi ní ká fẹ́ obìnrin tó lẹ́sìn nítorí obìnrin tó bá lẹ́sìn ní wàásí máa ń sàǹfààní fún ẹ̀rọ màá yá mi nínú ẹ̀sìn wa lọ́wọ́ bá aláǹtí wọ́n ń bá wa sọ ó ní wa in khiftum shiqaqa baynihima tí ẹ bá ti rí mọ̀ dájú pé àìṣedéédé àáwọ̀ ibẹ̀ láàrin ọkọ àtìyàwó ọlọ́run bá ní fábọ̀ hàtó hakama min ahlihi ẹ̀yin èèyàn tẹ́ wà lẹ́gbẹ̀ẹ́ wọn tẹ́ gbọ́ sí ẹbí kìíní ẹbí kejì ọlọ́run bá yín wí ẹ̀yin ará àdúgbò ẹ̀yin ọ̀rẹ́ ọlọ́run ni ẹgbẹ́ dìde hakama min alihi ọ̀jọ̀gbọ́n tó lè bá ní parí ìjà tó ní làákà inú nínú fámílì àwọn ọkùnrin yẹn fámílì ọkọ hakama min aliha ọlọ́run bá ní ẹgbẹ́ ọ̀jọ̀gbọ́n dìde nínú fámílì àwọn ìyàwó náà yíyan orí da ìṣìláha tí tí wọ́n fẹ́ kí nǹkan dáa tí wọ́n fẹ́ ṣàtúnṣe ọlọ́run bá ní tí wọ́n bá yẹ lè ṣe dáadáa àwọn méjèèjì yóò wà fíkì lọ́hùn bẹ́ẹ̀ náà mà ọlọ́run ọ̀sọ̀ tàwùfí kò kalẹ̀ látòkè ọlọ́run ọba aláwọ̀ padà mú ọkọ àtìyàwó náà pàdé ara wọn wọ́n padà wá nífẹ̀ẹ́ ara wọn wọ́n wá parí ìjà náà pẹ̀lú tàwùfík tó wá láti òkè sánmà kò ń gẹ ọlọ́run lẹ́yìn náà pẹ̀lú ìgbìyànjú àwọn aparí ìjà méjèèjì nínú fámìlì ọkọ àti fámìlì ìyàwó ọlọ́run wa sọ̀rọ̀ yìí pé ìdílé ọkọ ẹ má dànkanrú ìdílé ìyàwó ẹ̀yin náà má dànkanrú kálukú ọmọ rojọ́ sí ẹnìkejì ẹ̀ lẹ́sẹ̀ ni ẹ má máa gbọ́ ẹjọ́ apá kan kẹ́ máa fi dájọ́ ẹgbẹ́ yẹn dìde ní fámìlì ìyàwó ẹgbẹ́ yẹn dìde ní fámìlì ọkọ ẹ wá bá wọn parí ẹ̀ Suratul Nisa Quran 4 ayah 35 tí wọn náà rí ayah tí n kàn sí o sì rí i pé bọ́lá aláǹbá wa sọ ní pé kásá parí ẹ̀ kásá parí ẹ̀ wọ́n wá ní ìwọ́ sàṣetọ̀ láàk wọ́n sàṣetọ̀ láàk ó filẹ̀ ni ó filẹ̀ ni ọ̀fẹ́ mọ́ ọlọ́run ọba aláàní kọ́ parí ìjà ìwọ́ lọ́wọ́ parí ẹ̀ ọlọ́run ní kọ́ ṣàtúnṣe ọlọ́run ṣàtúnṣe ẹ̀ǹdí ọba gbọ́dọ̀ sọlọ́n lẹ́nu ìmọ̀ ń ka àbùkù ni o. anabi wa mingiri ma bá sin lérí ọ̀rọ̀ kan tí ò nítumà lérí ọ̀rọ̀ tí ò wúlò faharamu na àléhà rọ ìhàtú alìjẹ́nà anábìnrin arábìnrin náà bó ṣe kọ́ sẹ̀sìn tó bó ṣe wù kọ́ gbàgbọ́ yé tó bó ṣe wù kọ́ dáa tó anábìnrin kò ní gbòòrùn alìjẹ́nà níbẹ̀rẹ̀ táwọn yẹn bá ń wà alìjẹ́nà wọ́n fà padà nítorí tọ̀láàkù tó ṣe òun ọ̀fọ́kọ́mọ́ tó ṣe tó wù yẹn wọ́n torí ẹ̀ fà sẹ́yìn wọ́n lọ lè jó ní náná tó bá jóná tán yóò sì wá padà sálì jẹ́nà látara ìkókó nílé ọkọ láì sí ìdí pàtàkì kan tẹ́sìn faramọ́ ọkàn dìsáìdì náà ni pé wọn fẹ́ mọ́ kí ló wá ṣẹlẹ̀ gbogbo tí wọ́n sọ kẹwàá sí tẹ́sìn faramọ́ tó lè torí ẹ̀kọ́ kọlẹ̀ alìsílám ẹ̀sìn wa ẹ̀sìn islam táwọn ṣe yìí nahana an asbábi tọ́lá wọ́n wá ń ṣàlàyé fún wa ká jìnnà sí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí máa mú ọkọ àtìyàwó lọ lọ́tọ̀ọ̀tọ̀ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ àṣírìkù billahi wa riddatu ani ddin tí ọkọ bá ti jẹ́ àbọ̀rìṣà ológun oníjàlábí eré oko àti eré ẹyẹ tí ń gun papọ̀ tó ní yóò ṣe ńtọ́lọ́ máa ń ṣe ti sùn nǹkan mọ́dì ti sùn nǹkan rọ̀ tó gbàgbọ́ nínú àwọn òrìṣà àbọ̀wọ́ntọ̀ òun kò nínú ẹ̀sìn ọlọ́run sí Islam mọ́ sórí ìtọ́sẹ̀lẹ̀ yẹn yìí máa ń jẹ́ kọ́kọ́ àtìyàwó lọ́lọ́tọ̀ọ̀tọ̀ lọ́lọ́run Allah sọ fún wa nínú Al-Qur'an ọ̀gbọ́n tọ́lọ́wọ́n bá ń sọ nígbà tọ́lọ́wọ́n bá ń sọ̀rọ̀ àwọn obìnrin tí wọ́n sákò maka tí wọ́n fọkọ wọn lẹ̀ wọ́n wá sí madina nítorí islam wọ́n kọ́kọ́ lẹ̀ nítorí islam islam pàtàkì lọ́dọ̀ wọn jọkọ lọ wọ́n wá sí madina àwọn obìnrin náà wọ́n wá sí madina nígbà wọ́n dé madina ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala wọ́n wá ń sọ fún wọn yí pé fẹ̀yìn alimtumuhunna mu'minat ọlọ́run ni ẹ̀yin sàhábà tẹ́bàtẹ́ láti dájú ipò olùgbàgbọ́ fala tarji'uhunna ila al-kuffar ẹ má dá wọn padà sọ́dọ̀ àwọn kèfèrí ọkọ wọn tó wà Mákà o la hunna hillun lahum àwọn obìnrin yẹn wọn lẹ́tọ̀ọ́ láti máa jẹ́yàwó fáwọn ọkọ wọn kèfèrí yẹn wala hum yahilluna lahun lẹ́yìn náà àwọn ọkọ wọn tó wà Mákà tó jẹ́ kèfèrí wọn àwọn náà wọn lẹ́tọ̀ọ́ láti fẹ́ wọn mọ́ nígbà tí àwọn obìnrin yẹn ti gbà Islam 60 ayẹlẹ́kẹ̀wá lọ́lọ́run ti ń sọ ọkọ àtìyàwó wọ́n padà túká tẹ̀sìn bá ti yàtọ̀tọ̀ ọba fẹ́yàwó mùsùlùmí ni ó fẹ́ jí kèfèrí náà fẹ́ ìkejì ẹ̀ ọlọ́ni wà látún síkù bẹ̀rẹ̀ sọmìlì kàwáfì ọlọ́run bá ní ẹ gbọ́dọ̀ mú àwọn obìnrin yẹn àwọn kèfèrí yẹn ẹ gbọ́dọ̀ mú wọn níyàwó máa nígbẹ̀yìn ti tẹ́ nígbà síláàmù táwọn sì sọ pé ìbọ̀rìṣà náà lókùn táwọn máa ṣe oògùn làwọn máa ṣe ọlọ́run bá ní ẹ̀pà wọn tì ẹ̀kọ́ wọn lẹ̀ ẹ̀fí wọn lẹ̀ torí pé ẹ̀ lẹ́tọ̀ọ́ láti fẹ́ àwọn obìnrin tí ì ṣe onígbàgbọ́ sọ́tìrì mọ̀mùtàhínà lòun náà Quran sixty ayah ten náà ni ẹ̀jẹ̀ àlọ́ lè ka ẹ̀yọ́ máa ya ẹ̀sìn imam fa divorce nítorí pé ọ̀tọ̀ ní tọkọ gbàgbọ́ ọ̀tọ̀ ní tíyàwó gbàgbọ́ tẹ́sán bá sì ti yàtọ̀ ìgbàgbọ́ yàtọ̀ tí ìgbàgbọ́ bá ti yàtọ̀ wàhálà ọmọ ṣẹlẹ̀ nínú ilé ọmọ ayá mi má tẹrí bọ́ má tẹrí bọ́ mọ́tẹ̀rí bọ̀ nítorí ìgbàgbọ́ náà làá fi gbélé ayé ìgbàgbọ́ náà làá fi jẹ́ mùsùlùmí ìgbàgbọ́ náà ni làá máa fi sílẹ̀ nínú ilé ìgbàgbọ́ làá máa tọ́ àwọn ọmọ lélẹ́rí tọ́ba yẹn lè jẹ́ ìgbàgbọ́ rẹ lóòótọ́ ọba jù òdodo ọgbà láàgbọ́ lóòótọ́ inú rẹ ò ní dùn kọ́ ọmọ gbé pẹ̀lú ẹni tó nífẹ̀ẹ́ ẹni tó nífẹ̀ẹ́ yẹn kó wọn máa wá sí tọ́lọ̀ǹda àbí kó máa wá lọ́wọ́ pẹ̀lú tọ́lọ̀ǹda àbí kó nígbàgbọ́ nínú àwọn agbára òrìṣà agbára òkùnkùn tó yàtọ̀ sí ọlọ́run ọba ọba àdẹ́dà ọ̀yọ́mọ̀ ayá mi nínú ẹ̀sìn wa a máa tẹ̀síwájú níjọ́ mẹ́jọ pẹ̀lú yọ̀ǹda àlá àwọn nǹkan tí máa ń fà á tọkọ àtìyàwó fi máa ń lọ lọ́tọ̀ọ̀tọ̀ wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh.